nìkan kọ́ wà máa yukaffiru mina dhunub àti bí tawhidi ti lágbára tó tó lè pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ allahu akbar bẹ́ẹ̀ yẹn bá ní tawhidu bí ìgbà tó ní ìrẹ́sà tí wọ́n fi pa nǹkan rẹ̀ lòun àtẹ̀ṣẹ̀ gbogbo eléyìí tí sheikh wí pẹ̀lú ẹ̀rí min kitabillah wa min sunnati rasulihi sallallahu alayhi wa sallam ká mọ ọ̀la ńláńlá àǹfààní rẹpẹtẹ tí ń bẹ fẹ́ ni ọba jẹ́ muwahidun tọmọ ọlọ́run lọ́kan tí ń sìn sìn ọlọ́run lọ́kan. lára àǹfààní náà òun ni pé kọ́dà tàwùhídùn nìkan fún rẹ̀ yukaffiru dunub yìí máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ni kọ́lọ́n kọ́ mọ́sá àjẹkẹ́mi àtẹ̀yìn ọjẹ́ min ahli tàwùhíd nínú àwọn onítàwùhídùn àwọn tí ọmọ ọlọ́run lọ́kan tí ó sì máa sìn ọlọ́run ọba lọ́kan ọlọ́run kọ́ máa ṣe àṣẹ bẹ́ẹ̀ fún wa. tọ́ gẹ́gẹ́ bá a ti yí fúnra wa àṣà dáadáa nìyí báwọn afọwọ́ba sọ nǹkan kan àkọ́kọ́ bí èèyàn ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun lọ̀rọ̀ ọlọ́run wa qawlullahi ta'ala ẹ̀rí ńgbà tá a ti bẹ̀rẹ̀ tíra yìí ẹ̀kọ́ ni o àmọ́ ibi tá a dánwò ń tọ́ bá wa lónìí ti ré lù wá èèyàn wà ń wá sí àfọ olórin sọ báyìí àfọ olórin sọ báyìí àfọ oníkíní sọ báyìí ẹlòmíà sọ̀rọ̀ ọgbọ̀n ṣẹ́jú yóò sọ wákàtí kan láyẹ̀tìlú ayatan min kitabillah ẹ̀ ní gbọ́ ayé alukóra nìkan lẹ́nu ẹ̀ ẹ̀ ní gbàdí fi ànábì kan tó fẹsẹ̀ rin lẹ̀ lẹ́nu ẹ̀ àfi ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n <laughs> ọ̀rọ̀ àfọ olórin kódà kínní yìí dàrú mẹ́nìkan lójú náà àwọn tí wọ́n fẹ́ràn dáadáa olówó ni tọ́wọ́ abimíjọ́ kan pé ebẹ́yìn àfáà náà lẹ́ lórin ọ̀dà ẹ sì tún ṣe wá sí ẹ ní sí ọ̀rọ̀ méjì ẹ tún láàfọ olórin ẹ bẹ́ẹ̀ ń lọ́rọ̀ àwọn olórin ọ̀hún náà nù bí ọ dàrú mọ́ òun lójúdé ó rò pé rú àwọn olórin rin à ń lùlù à ń jó ni àmọ́ níta ń wí ni pé kọ́tì ẹ̀ tó kan àfọ olórin ẹ̀ àyìnà kìtàbù lọ àyìnà sunnatu rasulillah bíyẹn bá wá wí ohun tán bá bá lọ́rọ̀ àfọ olórin tí gbèǹdì tí ò ní takò alukurani àti sunna ọ̀ láìfì àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣẹlẹ̀ lónìí kò dáa tá a máa dáwọn èèyàn padà ìlà kitabillah lọ́bí tìrọ̀ ọlọ́run àmọ́ sẹ́rí àwọn èèyàn ìlà hadith nabiyyi sallallahu alayhi wa sallam ọlọ́nkọ́mọṣẹ́ àti rọrùn fún wa o torí náà kí làkọ́kọ́ ẹ̀rí lórí pé àṣetà òhídì lọ́lá àṣetà òhídì láǹfààní qawlullahi ta'ala òun lọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ báyìí pé alladhina amanu. ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون الذين آمنوا àwọn tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ àdàpé àwọn onítàwùhídù náà nù gbọ́lọ́mbá ní alàdínà àmànú ìyẹn ni pé ahlù tàwùhíd àwọn tó mọ ọlọ́run lọ́kan tí ń sìn sìn ọlọ́run ọba ní ọ̀kan àwọn náà ní alàdínà àmànú gbogbo imani tó bá yọ tàwíìdì kú èèyàn tẹrẹ ni ẹnìkan ò lè làzínà àmànú bí ọba ní tàwíìdù àpilẹ̀ foundation imani ni kíni kéèyàn ọgbà pọ́lọ́hún ọ̀kan ni kọ́mọ́ wàá sin nǹkan míì mọ́ àfọlọ́hún ọba kan yìí náà torí náà gbogbo bí a bá ti gbọ́ yá ayú alàzínà àmànú ìtumọ̀ rẹ̀ nù o olùwẹ̀ ní alàzínà àmànú ẹ̀rọ àwọn tó gbọ́ lọ́hún ọba gbọ́ yìí gẹ́gẹ́ bí mo ti ń ṣàlàyé fún wa lọ́pọ̀lọpọ̀ bí yẹn bá ti gbọ́ tuma la ilaha illallah ọ̀sọ́mara ìṣẹ̀sìn wa yìí ìyẹ́ méjì ni ní fi ń fò bí ìyẹ́ kan bá kán ìyẹ́ kejì ò wúlò mọ́ kí ni ìyẹ́ la ilaha méjèèjì la ilaha annafiyu illallah nínú sẹ́ńtẹ́sì kan yìí náà ó pé kinní kan ò sí ó sì pé kinní kan bẹ àfi kó o pé nǹkan tí ò sí ò sí. Si, kí n tó ní ń bẹ kó tó nítumọ̀ pé ń bẹ lóòótọ́ òun làwọn àfáà ní aljamu bayna nafi wal isbat kí ni tó gbọ́dọ̀ fi rinlẹ̀ pé kò sí irọ́ ni la ilaha ẹnìkan ò tó ká sìn ẹnìkan ò tó ká jọ́sìn fún un kò sọ́lọ́hún kan bì kan tá a gbọ́dọ̀ máa jọ́sìn fún nàfúyùnù ọkọ̀ọ̀kọ̀ clear yìí hùn illallah ẹnìkan tó wá yẹ ká jọ́sìn fún o òun lọ́lọ́wọ́n ọba kínní allah bẹ́ẹ̀ bá ń ṣe allahu tí ò ní lá ìláha allahu rẹ̀ wúlò òun làwọn afáàṣe máa kígbe fún wa pé kò sínú àdìkárù tá a bá lẹ́nu ànábì sọlọlọ àṣọlá kéèyàn kàn máa pọ̀ lọ́wọ́ pé allah allah allah allah allah kò sínú àdìkárù kò nẹ́tùmá ah, ìwọ náà kẹ́nìkan kàn dóńtà ní sọ́kàn máa lọ́gbé rẹ pé abdullahi abdullahi kí ni mo ṣe ọ́ èyàn wí tó nítumọ̀ ní láìláha ìlọ̀lọ̀ gbogbo bí tá nẹ́bi tí sàdíkìrì láyé kò síbi tẹ́ gbọ́ tá nẹ́bi tí ń pe alá alá alá alá ìró ìta ń gbọ́ lónìí nínú ọ̀ràn àdáda lẹ́sìn táwọn àfààní ọ̀dà láti jọ̀hún òun ni kéèyàn máa dá kọ ọlọ́run mú fura dànù kọ́kàn máa pè é nígbà tí yẹn kàn ń pè yẹn kí ló ń pè sí kí ló ń kí ni tó máa ń tó ń wí láìláha ìlọ̀lọ̀ èyí ń náà láàyà yìí tún túmọ̀ fún wa ìyẹ́ méjèèjì ń bẹ́yàn bá tí ọba ti jẹ́ kọ́ wà ìmánìyàn ò dúró ẹ wò alàbínà àmàn wàlám yẹlbisu àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí wọn ò sì ṣe nǹkan bí gbogbo ẹ ṣe máa lọnu ọ̀rọ̀ tàwíìdù ọ máa pé nǹkan ò sí ó sì máa pé nǹkan bẹ́ẹ̀ anafiyu wàlẹ̀ ìsìbà alẹ́dínà àmànú bí ìsìbà tùnú a wọn gbà fọlọ́hún o àmọ́ ìgbà fọlọ́hún nìkan kí ló lè wo wàlámúyálì bẹ̀sù ìmánàhùn bẹ̀dọ́lùmẹ́yìn tí wọn wá lu ìgbàgbọ́ wọn yìí pẹ̀lú àbòsí wọn gbọ́ lọ́wọ́ ọba gbọ́ wọn wá fi àbòsí dáa ìmọ̀lọ́hún ìgbọ́lọ́hún ọba wọn gbọ́ yìí wọn dàbò sípò mọ́ wàlámúyálìbìsú ìmánàhún ebi gbogbo àwọn ti ń jẹ́ libasu aṣọ ìtumọ̀ ẹ̀ náà nù bí lárúbá ti mọ̀rọ̀ náà nù bí gbà téèyàn tàwíhídù ni ó ọwọ́ awọ lásọ àbòsí ọdẹ́fìlà àbòsí fún tàwíhídù náà wúlò mọ́ ìmánì ni ó ọwọ́ ajù sábẹ́ kínní ọ̀dàgbádà kínní fún ọ̀dàgbádà àbòsí fún àbòsí ni nolifai ìmánì o olùlù àfin aladina amanu ẹ̀rọ àwọn tó gbọ́lọ́n gbọ́ wàlámiyẹ́lbìsú ìmánahun bìtòlímì wọn wá da àbòsí pọ̀ mọ́ ìmánì wọn yìí e wùlá ika lahumul amnu àwọn wọn nílẹ̀ mi wọ́n balẹ̀ ńjọ́ tí gbogbo àyà ọba lélẹ̀ ọlọ́nkọ́ mọ́sàájà àyà wọ́n balẹ̀ ńjọ́ náà alikiyama lọ́lọ́run júwe fún wa ni o inú tààfi gbọ́ àyà yíyé lọ́nà hadith anabi sallallahu alayhi wa sallam sab'atun yuzilluhumullahu yawma la zilla illa zillu anabi lọ́jọ́ kan bẹ kò ní sí bògì kan bì kan igi kan ní ní bògì bó tilẹ̀ wù kó tóbi tó ààjìn lọ dó lẹ́gbẹ̀ẹ́ gànà yìí gànà yìí kò sí yawma la zilla illa kò ní sí bògì kankan lọ́jọ́ kan àfi bògì ọlọ́run ìrìn èèyàn méje lọ́wọ́ wa ní ẹ̀yẹn bọ́ sábẹ́ bògì ọlọ́nkọ́ mọ́sá kèmí àti wọ́kúnnú wa èyí ń nánu láhùnmùl amnu níjọ́ tí bẹ́ẹ̀rù ó mú gbogbo èèyàn àsọ́yìnmí àwọn kan balẹ̀ àwọn wo ni alladhina amanu wàlám yalbisu imanahum bẹ̀bẹ̀ ìmánì nìkan kọ́ o àfi má fi àbòsí bo ìmánì yìí ọba ní mọ́nì tó wá tì sábẹ́ agbádá àbòsí yóò bò mọ́lẹ̀ ni. àmọ́ bí yẹn bá lé ní méjèèjì amana billah walam yalbis imanahu bidhulm olúwa lóhùn àṣọ rẹ ulaika lahumul amn àwọn ni wọ́n ní security ń jọ́tẹ́rù wọn máa ba ogbó èèyàn pàtàkì jọlọ alálìkìyàmà wahum muhtadun ọlọ́run láti fi rinlẹ̀ àwọn ni wọ́n mọ̀nà bọ́nà bá dàrú pé àkú mọ yorùbá ò ní sẹ̀mí aláwọ̀ lèmọ́ ní àmì dàrú ọlọ́mọẹni tí ń sìn ún àbí ní yorùbá ti túnu olúwa lòun mọ̀ páwọn eléyìí wà hún mọ̀tàdé ojú ọ̀nà wọn wà o lópin ìgbà tí yẹn bá ti ní ìmọ̀ẹ́nì tó sì jìnnà sí kínní àbòsí kí wàá lábòsí tá à ń polo rẹ̀ látẹ̀ tá à ń para rẹ̀ látẹ̀ kẹ́yìn bí yẹn bá lọ rajà jẹ́ ọ̀sánwó ọjà tó sì parọ́ pé àìmọ̀ sanwó fọ́ọ̀mọ kékeré ń lẹ́ẹ̀kan lẹ́mọ̀ pa bòsí náà nu sẹ́rù yìí náà ní ọkọ̀ bá imáni nǹkan àbòsí ju àbòsí lọ. kò sì jẹ́ gàrí ìbò kò stringy káwa náà ṣàlàyé rẹ̀ fúnra wa lónìí ìpín hàn àbòsí jura wọn lọ o àbòsí wo lọ́lọ́run wíyàn yín tí ò ní jẹ́ kí imáni ò wúlò torípa àwọn sọ̀hábà nẹ́bùà muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí abdullah ibn mas'udin radiyallahu anhu bó ti gba hadithi náà wá. oníjọ́ tí àyà yìí sọ̀kalẹ̀ ìdààmú bá gbogbo àwọn pé ayyuna la yazlim tani ọ̀sàbòsí rí nu wa àmàdáràn àti gbogbo kùrùkẹrẹ ṣáàdù aláìláìlá akírun agbàwẹ̀ asinlọ́hún àti lam yalbisu bàbá ti fàbòsí kún kọ̀ dáná tani ọ̀ wá bóyàn sí rí tani ọ̀ borí ara ẹ̀ síbẹ̀ ńlẹ̀ pé kátiẹ̀ tó máa wádìí pé ń bọ ẹlòmíì sí. ìdààmú bá àwọn sọ̀hábà ànábì náà ń jọ náà sọ̀lọ̀ sọ̀lọ̀ ànábì wa kọ́ wa lẹ́kọ̀ọ́ ńláńlá tá à pe àwọn èèyàn síbẹ̀ lónìí. ó ní pé ọba tá a fi tú alukurani la alukurani fún rẹ̀ the best way tó fi lè interpret ọ̀rọ̀ ọlọ́run òní kò tún wo bó ló ti sọ ọlọ́nà àbòmí òun làwọn àfáà máa ń pè ní tafsirul qur'ani bil qur'ani anabi náà lọ kọ wa sallallahu alaihi wasallam ẹ dákun kátó máa wá wá tán eh, kíní ẹyẹ kan fún ọ̀kan bá ń gbọ́ wá sí kan lórí rédíò bìkan jọ kan ẹgbẹ́gẹ́lẹ́ nìkan wí tó lóun tọrọ ọlọ́run náà ni o láyé anabi musa arákùnrin kan jẹ́ balógun inna lillahi wa inna ilayhi raji'un wàláhi làwọn lórí rédíò balógun láyà nẹ́bí musa aleyhi sọlátù kí ni kí là ń wá kí kọ́ba àdùn gbogbo àwa tá a bá fẹ́ máa túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọ̀nà tó dáa jù tí ọ̀dọ̀ lójú pé ah, ìtọ́lọ́run wí gan-an ni òun ni bọ́ ọ bá rí bí ọlọ́run tún ti wí lọ́nà bòmí fil qur'ani nafsi nínú alukur'ani náà fún rẹ̀ òun nígbà tọrọ yìí rújú ńjọ náà kila anabi ṣe fassara alukur'an bil kur'an anabi fi kur'ani tu kur'ani na a ọ̀dà ṣé sọ́rọ́tò lànà àmì lẹ́ka ní èyí yìí ẹ̀ ń sọnù sọ́rọ́tò lukumani <laughs> bí alukur'ani ti rí nù òun lè yàn gbọ́dọ̀ fi má bala kan nú alukur'ani kọ́ máa jókòó máa ṣe wáàsí máa ṣe fatiwa yọ sọ àwọn èèyàn nù. láti orí sóràtò lànàámì ẹ máa ń sọ níbo <laughs> suratu lukumanu lẹ́tọ̀ gbélé yé o àlànà àmì lókè lọ́hùn tó súnmọ́ bá kọ́ra suratu lukumanu láàrin ló ń wà mọ̀rọ̀kẹ́ bíi taati kẹ́nẹ́ kan yes taati one àbí taati two ní nọ́mbà suratu lukumanu nọ́mbà suratu lànà àmì six ni ẹlẹ́kẹfà pé ọ̀ lè gbọ́ ẹlẹ́kẹfà yí àbí ẹ̀ máa ń so ń èyí tó lé lọ́gbọ́n anábìlẹ̀ ẹ̀gbọ́n tó lọ́n wí nù sóràtú lukumanu ni ya bunayya la tushrik billahi inna shirka la dhulmun adhim ya bunayya la tushrik billahi inna shirka la dhulmun adhim inú sóràtú lukumanu ló já gbọ́ walam yalbisu imanahum bi irú àbòsí wo ni ma nọlifáì ni ma ba imanijẹ́ máa yàn la òun làbò sítọ́ lọ́n ju ẹnu sọ́rọ́ tó Lukumanu pé inna ṣèrìkà ẹ̀rí kéèyàn da nǹkan pọ̀ mọ́ lọ́hùn la zulmun azim kò sábò sí tó tó. nàmbà wánà àbòsí òun làbòsí tó ṣe pẹ̀lú pé ọ̀dáùtù pé èèyàn méjì lọ́dọ̀ kò sẹ́ńtì làákàyè rẹ̀ pé tí ó pé bóyá nìkan ló dá orí wọn nìkan ló wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n bóyá ẹnìkan lọ dá bàbá làwọn sí méjì ẹgbẹ́ ọ̀tún ẹnìkan lọ dá ẹgbẹ́ òsì èyí ṣe tó ń sìn jẹ ẹnìkan lọ ọba àbòsí ni olùwàfin ni ṣírkà làbólùmọ́n azim àbòsí ńláńlá ni kéèyàn máa dà nǹkan pọ̀ mọ́ lọ́hùn tó sì rí yẹn jà pé kọjá ẹnìkan lọ́dọ̀ ẹnìkan náà lọ́dọ̀ èyí wá ṣe tó o tún ń sin ẹlòmíì ọba àbòsí ni gbogbo ẹni tí ń sin nǹkan mi lẹ́yìn ọlọ́run o lolúwa náà fífi rin lẹ̀ bẹ́ẹ̀ pé ìnà ṣèríkà lọ́gọ́lùmọ́n àbí ìran àbòsí pọ̀ àmọ́ bá wọn àbòsí tó tóbi jù òun làbòsí téèyàn fẹ́ ṣe fọlọ́run tọ́ra ti sọ fúnra wa repeatedly pé kí ni tó máa ṣíríkù ẹ̀ ẹ̀ tí ó jà á tètè gbọ́ yé má tu ṣíríkù pẹ́ bọ́ ẹ̀ bọ́ ń bẹ́ẹ̀ nù ṣíríkù ni. Eh? lẹ́lòmíì fi ń ṣe ṣíríkù ní ọ̀mà yóò tún máa ṣépè fáwọn ẹlẹ́bọ ìtumọ̀ ṣíríkù ni pé ntọ́tọ́ sọlọ́run ò sì ń gbé fún ẹ̀dá tọ́lọ́run dá ọ̀tán gbogbo ọ̀ràn ṣíríkù sẹ́ńtẹ́ǹsì wọn ló kó jọ gba ẹ̀tọ́ tọ́lọ́run lélẹ́yìí ó sì ń mú ọ ńlọ fún ntọ́lọ́run dá ààrẹ náà ní bàdà ntọ́ yóò fi sin lọ́run sì ń fi ń ṣẹ̀dá àwọn ẹlẹ́bọ bíi àwọn náà ti ṣe ṣíríkù nù. No ọlọ́run ló yẹ máa gbé lọ kúnlẹ̀ wájú ẹ̀ ní ẹ máa tẹríba ní ẹ máa tọrọ ọmọ ní ẹ máa tọrọ káyé yẹn da ẹ̀ ń lọ tọrọ lé ọdọọdọ kan tẹ́ tún yàgbẹ́ tẹ́ dà sínú ẹ̀ inna shirka la bulmun azim torí náà anabi sọ̀rọ̀ sọ́làm ó jẹ́ káwọn sọ̀hábọ̀ gbọ́ yé ń bẹ̀ pé ń hàn àbòsí mọ́rajà yìí sanwó ó jí àyìn lọ́tọ̀ àbòsí ọmọ ọlọ́mọ kan pàdé ẹ̀ ńgbà tó ju ya rè tó ọkàn kó ó jí àyìn lọ́tọ̀ àmọ́ èyí wọn ò yọ ìmánì mọ́ ọ̀la èyí wọn ò lè ṣe kínní kò lè yọ ìmánì rẹ tó bá dúró èyí wọn ò lè bàjẹ́ àmọ́ èyí tó lè ba ìmánì jẹ́ òun ni àṣírìkù èèyàn má tan rẹ̀ máa ṣe la ilaha illallah la ilaha illallah ọba sì jáde mọ́sálásí ńlọ ṣe nǹkan míì. òun ni a gbọ́ lẹ́kṣọ̀ ń jò ní ní adábàyánu lè ná sí i tí sheikh abdulgani fún wa lẹ́ẹ̀xpíríẹ́nsì sí wọn ìgbé gbẹlẹ́gùn bá síjú náà àgbà alájí ẹ̀yìn ni alájí inú ẹ̀kọ́ egun tí wọ́n sọ fún ẹni bẹ́ẹ̀ wàlámúyẹ́lì bẹ̀sù ìmánàhún bẹ̀bọ́límẹ́yìn ọ̀rọ̀kọ̀rọ̀ ní pẹ́sìn pé yẹn ọmọ sọ̀rọ̀ wàlám yálbìsú ìmánàhún bèdúlímìn gbogbo ọ̀ràn ẹbọ gbogbo ọ̀ràn mú nǹkan mi pọ̀ mọ́ lọ́hùn ìmá ba ìmánì jẹ ni o kọ̀ǹdíṣàn tí ìmánì fi lè wúlò tẹ́yìn òfin wà ń po ọ̀la ìka láhùnmùl àmù òun ni kọ́ ọmọ fi ààbò síta ń pè ní ṣíríkù kọ́ ọmọ fi ba ìmánì ara rẹ jẹ́ bọ́lọ̀ ń bá ti lẹ́yìn ó ní méjèèjì à olùwà ni láhùnmùl àmù fọkàn ẹ balẹ̀ wa hum muhtadun kódò ojú ọ̀nà lọ́wà ọlọ́nkọ́ mọ́sá ṣe bẹ́ẹ̀ fi mi àtẹ̀yìn o àkọ́kọ́ nù ọ láti ń bẹ fún tàwíìdù nù tá a fi mà pé àṣetẹ̀yìn bá ń wá ntí ó garanti pé à ọlọ́run lè jẹ́ ọ́nyá o àmọ́ ìmánì ò ní yọkù lára rẹ sádùn ní má ìmánì ò má sì ṣẹbọ má sì ṣíríkù èyí wọn ò pé bẹ́lómi náà ti ń tutù kùtù lónìí ọmọ yẹ̀yẹ́ ẹsẹ̀ fáwọn èèyàn pé ẹyin sẹ́ẹ̀sá ti ṣe ṣírkù sẹ́ẹ̀sá ti ṣe bídíà gbogbo rẹ̀ ẹ̀sẹ̀ lẹ́yìn ó jì ẹ̀ ọlọ́mọdé awọ́nà kàtó wà lìjẹ́nà ẹ̀ sàmí àmọ́kọ̀lọpọ̀ ni ó wọ bẹ́ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ ni ó wọ ná kó tó ṣe gíní kó tó wà lìjẹ́nà ẹnu ńgbà tí ìmánìrẹ̀ ọba ti yọ tán o tàwọn ìdòrè ọ garanti gíní fún ọ yọ garanti tíkẹ́ẹ̀tì àlìjẹ́nà fún ọ yọ wá yá o yọ pẹ́ o iṣẹ́ ọwọ́ rẹ ni ọ tọkẹ̀ ọlọ́run ebó yẹn sí ló sì fi kìlọ̀ fún wa inú hadithun kùdsí inni haramtu dulma ala nafsi wàjàcàltuhu bẹ́yìnàkún muharrama fàlà tabọ́làmù ọlọ́run ní tèmi gan tí mo ní ní ṣe kílẹ̀ yín wá mẹ́ haramtu dulma haramu ọlọ́run ní èmi náà ní haramu èmi náà mo ṣe láramu fúnra mi kí lọ́lọ́run ṣe léèwọ̀ fún rẹ̀ ọlọ́run ò ní bo ẹ̀dá sí tọ́ba bò wá sí kóòtù wo lágbè lọ kò sí ẹni tó wá lágbára pé kò kú sí ní tẹ́sí ó ní ẹ̀fọ́ kan balẹ̀ yìí ní sàbòsí fún yín ìwọ ọmọ wa sàbòsí fẹ́ dẹ ẹgbẹ́ rẹ̀ ó rò pé ó mú jẹ kò sí múmú jẹ o. wọn là nábì fún wa láǹbí hadithi mufilisu kọ́mọ̀ pé wọn àtàwẹ̀ àti nǹkan kan rẹ̀ wọ́n máa fi san àbòsí tó ṣe láyé àmọ́ o lópin ìgbà tó ọba ti débi àbòsí ọba àbòsí tá ń pè ní ṣíríkù kò ní yọ kínní kò ní yọ ìmánì rẹ̀ yányá àmọ́ bí mo ti wí ọlọ́mọdé àwọ̀ náà kàtó wà lìjánná kọ́dà iná sẹ́kọ́ndì kan ọlọ́mọdé àwọ̀. عن عبادة بن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وحده láṣẹ̀rí kàlẹ́hù ọ̀bádà bin sọ́mìtì ni òun gbọ́ta nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam ti ń sọ báyìí pé man ṣẹ́hìdà aláìláha ìlàlọ́ gbogbo ẹni ọba jẹ́rìí pé kọ̀sọ́ba kan téèyàn jọ́sìn fún mi ń bò mí ìlàlọ́ àfọlùwọ̀ba àlá láṣẹ̀rí kàlẹ́hù tọ́gbà bẹ́ẹ̀ pé kọ́dà kò lórogún ìtumọ̀ aláìláha ìlàlọ́ ọ̀nà nù la sharika ibẹ̀ náà wọ́n ti mú kínní ṣíríkù yẹn ni pé kò sẹ́lòmíì tó tún tọ́ sí ní tọ́ tọ́ fọlọ́hún tá à ń pè ní bàdà rẹ̀ gbogbo ẹni ọba ní eléyìí hadith wọn bàdà náà la sì ń ka o wa anna muhammadan abduhu wa rasuluhu bẹ́ẹ̀ bá ní la ilaha illallah ìpìlẹ̀ ìmánì nìyẹn ìpìlẹ̀ tawhidu nù. No àwọn kankan tó wà ń bẹ tóun náà fà lọ́wọ́ tó ṣe pé bí ọba sí àwọn nǹkan wọ̀nyí náà ń bẹ ó lè kó bá la ilaha illallah ti pilẹ̀ nígbà yẹn ló ń gbọ́ lọ́ngbọ́ àmì ẹ̀ má sọ̀rọ̀ ànábì létí wọn <laughs> kí á nìtú mọ́ la ilaha bó o lo ṣe mọ́ lọ́hùn á bí pé bó o lo ti mọ́ gbogbo ẹni tí ń pé kuraani nìkan ló wọ́n lò sẹ́ra díìsì yẹn kíkíní kan kíkíní ọ̀rọ̀ ọ̀rọ̀ òmùgọ̀ ni bó ló ṣe mọ kùránì ọ̀ tá ń jíṣẹ́ rẹ̀ fún. àwọn sọ̀hábẹ́ tó ń fẹ́ nu tẹ́yìn náà àwọn náà wọ́n jíṣẹ́ kùránì ṣé ẹlòmíì ẹlòmíì ké kùránì fún wa yín. àwọn sọ̀hábà nẹ́bà Muhammad sọ̀rọ̀ sọ́làm àwọn náà la tó ẹnu wọn náà la gbọ́ pé kọ́lá lọ́hùn wí báyìí. torí náà arántí la ilaha illallah gbọ́dọ̀ fà lọ́wọ́ ni wa anna Muhammadan abduhu wa rasuluhu ọgbọ́dọ̀ gbà ó pé ẹni tí wọ́n ń pè muhammadu ni sallallahu alayhi wa sallam abdullahi wa rasulu ẹrú ọlọ́run ni òjíṣẹ́ rẹ̀ sí ni àtún débi wa anna isa abdullahi wa rasul àmọ́ ká tó kọjá síbẹ̀ ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tó lu wa bá ń sọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run ìmọ̀ nǹkan méjèèjì yìí ṣe kínni ìmọ̀ ròyìn wọn abduhu wa rasul báwọn náà bá ròyìn ara wọn wọn ní ìní abudulayi wa rasulu ìtumọ̀ ńláńlá ló wà ń bẹ̀. ní ti ń bẹ́ ń bẹ́ òun ni pé àwọn àrùn méjì tí máa dẹ̀sìn rúmọ̀ọ́yàn lójú lọ́lọ́run fún wa lára rẹ̀. kí méjèèjì al-ifratu wat-tafrit ni àṣejù àti kíni àtàṣe ètò gbogbo ẹni ọba gbọ́tùmọ̀ abuduhu warasuluhu yóò jìnnà sí méjèèjì ò ní sàṣejù ò sì ní segin ni ò lọ́nà wo. abduhu èyí wọn sọ fún ọ pé a anabi ọlọ́run lóòótọ́ àmọ́ síbẹ̀ náà ọlọ́run <laughs> kíni ẹrú ọlọ́run ni kí láàmú yà òun gan ká sìn <laughs> ẹrú ọlọ́run ni èyí wọn ó sóògùn kínní yóò sóògùn kínní al-ifrad àṣejù irú èyí táwọn kan ṣe ń pa nẹ́bì lónìí aṣáájú ẹ̀dá náà ni ó gbà ń la Muhammad náà ni ó gbà ń lẹ̀ Muhammad náà là ń kọ́lẹ̀ lómi fẹ́ pé Muhammad náà lòún ń sìn gbà tí ọ̀dá kan mà ìbásíkò mọ́lúdì ní àwọn èèyàn péjọ tí wọ́n máa ka ti ànábì gan tó bá gbọ́ tí wọ́n máa bì wọ́n sì láwọn fi ń sin lọ́hùn búrídà búrídà lọ sí búrídà ntọ́ ara ntọ́ bá ń bẹ̀ ni pé ya akramal khalqi man li man aludhu bihi siwaka inda huduthi alhadithi al'amami mọ́wúlá ẹ̀yà sọ́ọ́lì wọ́n tún gbé ó tún bá ń bẹ̀ pé wà inna min judika dunya wa darrataha wa min ulumika ilmu lawhi wal qalam gbogbo táwọn èèyàn kà tí tún dárin sí tí wọ́n ṣàìsùn mọ́júmọ́ ntí ọmọ bí ọlọ́run nú tí ọmọ bí ànábì gan nú sọlọ sọlọ jẹ́ ń tú fún ọ. ńgbé yẹn bá bá ṣe jù débi pé a ìwà ànábì wà ìnàmì júùdì ka dúníyà wọ́dọ̀ rọ́ta ha díẹ̀ nù ọ̀rẹ́ tó ta wá òní gbogbo ayé yìí àtàwọn dọ́ra ìyẹn ni pé orogún nǹkan bárúbáwá tí bá ní ayé àti dọ́ra rẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé kíni àyà ọ̀yà yín lẹ́nu gbogbo ẹ̀yin tẹ̀ ń kí ànábì pa láyé lọ́run ní tẹ̀yin náà ń wí nù nígbà ànábì bá wa láyé tọ́ lọ́run kí lọ́lọ́run ò ní àṣejù wà iná mi díẹ̀ nù ọrẹ wà ànábì ni wà mí ní olómi ká díẹ̀ nù mẹ̀rẹ̀ ẹ̀lmù lọ́wọ́hì wà kọ́là mi gbogbo ní bẹ́ẹ̀ nu lóyún màfúzi gbogbo ní kálà mi ń kọ́ kí lọ́wọ́ kù fọlọ́run èyí látún àwọn kan ṣàìsùn ní oṣù yìí nísìnyí wọn máa dárin wọn ò ní sùn ọlọmọdé asọnù torí náà bí yẹn bá gbọ́ tó mọ abudu wúyé yọ ọmọ pọ̀ ní limit at the same time wàrọ̀ sùúlùú yọ sógun kínní àtẹ̀fúrí òní sàṣẹ ètò ọ̀fà nàbì níwọ̀ ẹ̀ ọ̀fà nàbì lẹ́tọ̀ ẹ̀ òní máa sọ fún ọkọ ọmọ sókè yẹn ṣe àṣebára náà gbẹ́sìn yékè taniọ́ wọ́rọ̀ sùúlùhù kò sẹ́ni ó kọlifáì kó bí àtàìtù yìí mọ́ ìláyọ̀ mílkìyàmà lẹ́yìn muhammad sallallahu alayhi wa sallam àwọn kan ti bí ààrẹ bìfọ́ rẹ̀ àmọ́ láti gbà tọ́lọ̀ ti fún un kò sẹ́lómi mọ́ ò lè gbogbo tó lè ní ò lè jẹ́ kínni ò lè jẹ́ rọ̀ sùúlù ọlọ́run ò lè gbẹnu ẹ sọ̀rọ̀ ọlọ́run ò lè ràn ọ pé lọ wí fáwọn èèyàn pé ń ta afẹ́ nì èyí ò nìkan tó kó fi mà nẹ́bi lá nẹ́bi sọlọ sọlọ pé a ìlé mọ̀ nkankan èyí tí ó bí ọlọ́run nú èyí tí ó yọ nú èmi ò lè mọ àfihàn tó bá wí fún mi lóòfin ní máa dá dáadáa lẹ́sìn òní máa ṣe bídíà torí tuma bídíà ni pé ìwọ náà lọ́nà míì tó ọlọ́run gbọ́ ọba sọ̀rọ̀ ńgbà níbà nẹ́bi ti ń ṣe é ní tó náà bá di lẹ́yìn náà báàdì ni o sì lé lọ́nà kan o wo lè jẹ́ rọ̀ṣúlù mọ́ báàdà muhammadin sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ pé ó sógun àtẹ̀fẹ̀rẹ̀tù wọ́n ìfọ̀rọ̀tù àwọn àlùfáà ní ẹ̀kọ́ tí anabi fi akọ́ńbẹ́ nù tóun náà fi máa ròyìn ara ẹ̀ bẹ́ẹ̀ gbà ẹ̀rù ọlọ́ọ̀ni mi o àmọ́ at the same time èmi ẹ̀sẹ̀ gbẹ̀yìn o wà rọ̀ṣúlù mọ́ yàtọ̀ sí yín o nbẹnu ka ìparí suratul káfí ọgbọ̀n tí ń wí yé kul innama ana basharun mithlukum a ẹbẹ rọwọ mi ẹbẹ rí ẹnu mi ẹbẹ rí orí mi basharun mithlukum èèyàn bíi tìǹ lèmi náà èyí wọn sógun kíni tafrid yàà ọlọ́run ju gbogbo ẹ̀dá lọ kó dé ojú ànábì lọ sallallahu alaihi òun lọ dáa bí tẹ̀fúrítù bí yìí wa wá fẹ́ tún gbé ọ débi kí ni tẹ̀fúrítù tó fi ní mà nẹ́bi là nẹ́bi olùwà ni yóò ha ìlà àmọ́ o èmi ń gba wá yìí o ẹnìkan yín ò lè kílèmù pé òun gba wá yìí àfi tí ọba parọ́ irú ìtàn mùsẹ́lí mẹ́kàdáàbí panjọ́ òun yóò ha ìlà yìí mo yàtọ̀ sí yìí o èyí ń yọ ma strike balance bẹ́ẹ̀ ni àṣejù àti kíni nípa anabuwa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́nkọ́ mọ́sá àjálè wà bẹ́ẹ̀ pẹ̀lú gbòòrò àwọn orin kọrin tí mo láǹwí tá a tún inú mọ́sálásí a tún máa wúru eléyìí tí wọ́n máa bí ọlọ́run nú tàkọ́kọ́ òun ya ya akarama alifaliki ìwọ tó lápọ̀nlẹ́jọ nú ẹ̀dá mẹ́lì mẹ́lì alóòdùbí tani tún lọ sábà lẹ́yìn rẹ̀ ìtumọ̀ ẹ̀ nù aláwùdù siwaka ọba yẹ lẹ́yìn rẹ̀ ń dà ṣòdú fìlhàd báwọn àgbà ńlá ṣẹlẹ̀ tọ́ba ṣẹlẹ̀ ta ní lọ sábà kí wàá lókù déyìn ó fi ròyìn ọlọ́run ẹ bá ń fi eléyìí ròyìn ànábì sọlá ọsẹlẹ ànábì sì ń wí fún wa pé ẹni abdullahi ẹrù ọlọ́run ni mí o àmọ́ nítorí àwọn míì tí ṣètọ́ ni ó tún tọ̀ sí làákà ìdí wọn náà tí wọ́n wàá sọ ànábì dẹ́gbẹ́ bàbá wọn wọ́n máa bí o sọ̀rọ̀ ànábì bí gbà tó gbé a wà rọ̀ sùúlù èmi ìṣẹ́gbẹ́ yín o ọlọ́run ránṣẹ́ sí mi kọ̀ ránṣẹ́ yìí àmẹ́jọ́ mọ níbi rọ̀ṣúlù náà ẹ má gbẹmí kọjá àbí ń gbẹmí ká abdullahi wa rọ̀ṣúlù bá a ti wí ń pa anabi sọlọ sọlọ bẹ́ẹ̀ náà lọ yẹ ká wí ń pa anabi àyíṣà náà ara bí àwọn tọ̀hún ti sí ẹ náà ti ṣàṣìṣe náà nù ìmánì tiwa bó ti gbọdọ̀ rí náà ń gbé wa anna àyíṣà abdullahi wa rọ̀ṣúlù àyíṣà ah, náà o ẹ̀rú ọlọ́run ni o òjíṣẹ́ ọlọ́run sì ni kí ló sọ àwọn tí wọ́n sọ nùnù olúwa sì ti ṣàlàyé ẹnu alukur'an kẹrin pé bẹ́ẹ̀ bá ẹni tó ẹni tó yorùbá lẹ́nìkan tó rí kíní ẹni tó bomi lámú tó lòun rí ẹni ọ lọ kíni kíni kí lòun ó tún rí nígbà tí omi táwọn ti pọn dé wọ́n wá ní yíyẹ wá kí ni ẹni tó pọn wá kí ò ti rí kí halẹ̀ anabi isa kò ní baba ìyá nìkan ló ní olúwa ní kíni halẹ̀ inna masala isa inda allahi ka masali adam kọlákọ̀hu min turabin thumma qala lahu kun fayakun ọlọ́njẹ́ làkà ìwọ sílẹ̀ èyí wọn ti tó ní ntọ́lọ̀ ń wí kéèyàn má torí yìí ń sọnù ní bí sọ̀ọ́ bá níyà ẹ ni àwa ti dẹ́nìkan tí ò níyà tí ò ní bàbá ọlọ́run ló wí bẹ́ẹ̀ o ẹnna masala ayisa gbé ẹyin lẹ́kàn sọ́ọ́ di bá mi irú ń tà fi isa ṣe yẹn ọ̀pọ̀ tá a ti ṣe ká masali adama irú ẹ̀ náà la ṣe fún adama kọ́dà tá adama ju yìí lọ khalaqahu min turabin yẹ̀pẹ̀ lásán la fi dóhùn ẹ̀bẹ́ nìkan jẹ́ lóyún isa bí <laughs> ọlọ́mọdé asọ́nù torí náà ntí yọ kí gbogbo èèyàn gbàgbọ́ nípa nẹ́bí isa náà bila ifratin wala tafrit a mọ̀ pọ̀ ẹ̀ a má yẹ a má ní sàṣejù èyí wọn sọ dọmọ ọlọ́run common sense yọ sọ fún yẹn pé tá a dá mọ̀ ọjọ́ ọmọ bó ní sọ́sẹ̀ jọ́ ọmọ ọlọ́run <laughs> àbí ìyá ńlá wa mẹ́ríàmù lọ́kọ kódà nù tàn wọ́n máa pe ànábì sangbọ wà kéke wọ́n máa pe lọ́mọ yusufu najar ọkọ ya rẹ̀ nù yusuf anajar yusuf the carpenter ọkọ ya ńlá wa mẹ́ríàmù tànẹ́bì ádámà lọ́yẹ kí ẹ tẹ́ kẹ kẹ tẹ́ kẹ jòkó tì kẹ mọ̀ kí á èèmọ̀wó ni ńgbà tá ádámà ọba wa jọmọ ọlọ́run yìí sòlè jọmọ ọlọ́run olúwaláwa ń dára ni ìnà màsálà àpèjúwe àfàpèjúwe ìlélẹ ẹrí eléyìí o kẹmọ pé ìnáwó àlá fúlì ṣe ẹtún rí eléyìí o kẹmọ pé ìnáwó àlá fúlì ṣe ńkọdí ìnà màsálà ìsà ìndàlọ kàmẹsàlì ádámù kọlẹ̀kọ̀hù mẹ́nturọ̀ yẹ̀pẹ̀ lásán àá sì ń wí fún yẹ̀pẹ̀ yẹn pé kún máa di adam fáyà kúnnù yóò sì máa di kọ̀tíẹ̀ sí contribution ẹ̀dá kankan bíi tiẹ̀ ọlọ́mọdé asọ̀nù torí náà àwọn anabi ọlọ́run bí wọ́n ti rí nu abdullahi warosulu ẹ̀rù ọlọ́run ni wọ́n àmọ́ wọn ẹsẹ̀ wa o warosulu lọ́lọ́run fi tètè fi hàn pé ẹni ọba tó tún fẹ́ kọjá là ìyẹn bí wọ́n ní nàmá nà báṣàrú báṣàrú là nàbí náà kéésẹ̀ gbẹ̀rẹ̀ o yóò há ìlàyà ìwọ lé níyàn abuduhu wàrọ̀ sùlùhù wàkẹ́lìmẹ́tuhù alukọ́ha ìlà mariam inú tó yẹn ọ gbàgbọ́ ń pa nẹ́bí isa ni pé gbólóhùn ọlọ́run tọ́lọ́run kan sọ sí ya ńlá wa kínní mariam ni pé a fẹ́ kí olóyún kó o sì bí gẹ́gẹ́ bá a ti wí fún yẹ̀pẹ̀ lánàá pé kún fàyẹ̀kù bẹ́ẹ̀ náà la pé lónìí yìí tá a fẹ́ ṣe ni pé ìwọ lóyún kó sì bí kọkùnrin kankan mọ̀ súnmọ́ kalimatuhu alqaha ila Maryam wa ruhun minhu ara àìgbọ́rọ̀ ọlọ́run yé ọsọ ẹlòmíì nù ń bi eléyìí náà wa ruhun minhu kí ni tó máa rúùhùn ẹ̀mí ìtumọ̀ rúùhù náà nù ẹ̀mí. nígbà tí ọlọ́run wá ní anabi isa rúùhùn minhu ẹ̀mí látọ̀dọ̀ wọn ọlọ́run wọ́n wá sì gbọ́ pé ní àrò ọlọ́run ní anabi isa. bẹ́ẹ̀ ìtumọ̀ rúùhùn minhu ayé rúùhùn màkùlùkùn minhu <laughs> pé ẹ̀mí ni tọ́wá látọ̀dọ̀ àwọn ọlọ́run gbogbo wa náà àrùwáhùn minallah. <laughs> ẹ̀mí tí ó wá látọ̀dọ̀ kínní kọ̀ wá ń bò mí ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ìtumọ̀ wàrúhùn mínhùn ìgbọ́kúgbọ́ làwọn gbọ́ yé ń bẹ̀ ní pé aa tẹ́lẹ̀ yìí tọ́lọ́run fi lé ẹ̀mí látara àwọn ọlọ́run ò pé látara àwọn ẹ̀mí látọ̀dọ̀ àwọn má sì tú ẹ̀mí látara kọ́ ẹ̀mí láti kínní ẹ̀mí látọ̀dọ̀ àwọn ọlọ́run ni ìtumọ̀ ẹ̀nu wàrúhùn mínhùn bí yẹn bá gba ògbélé ìgbọ́ kí ni mo ní táwọn la ilaha illallah àwọn ń tọ́fà lọ́wọ́ nu o tí ó fi gbé ọdẹ bi tó yẹ kí o gbé ọdẹ èèyàn gbọ́dọ̀ pé Ọlọ́run nìkan lòun gbàgbọ́ o ẹ má sọ̀rọ̀ ànábì lọ́dọ̀ wọn. wal jannata inú tó gbọ́dọ̀ tún gbà ni pé wọ́n ń pè bìkan lálìjánná tó rẹ̀ fẹ́mi àtiwọ́ àárírí àmọ́tò òdodo ni. wannara haqqun ọlọ́run sì níbi kan jẹ́ ilé iná àpè ń jahannama ń bò mí àpè ló kọ́ ń bò mí wà náà iná náà ni hakun òdodo ni o. níbí yìí àkídà ahli sunna wal jamaa àdìọ́kàn àwọn sunna torí ń bí ọ̀pọ̀lọpọ̀ pé tíra tó bá sá ti wọ nàìjíríà náà àwọn àkìdá kákìdá kan wọlé látara wàlìjánátà hako wànáró hako yìí pé ẹ bá nú àwọn tíra míì pé ẹsẹ tí ń bẹ lára onkaluku náà ni ó di náà ni ó bì lára rẹ lálùkì àmọ ń bọ lọlọrun ọlọrun àmọ kọdẹ lomi ọmọ sọrọ tí kò ṣe é wí lẹnu pé ẹ ìgbà tó lọrun ò ní ṣe búrẹdì ọlọrun wa dáná kankan lẹ wọlé ẹyà ọdún ní wàásì náà lèyàn ti ń wíru yìí o. kí lọ fẹ́ fi ṣé ọ̀n pa anabi ń parọ́ nu torí pa anabi níjọ́ tó ń lọ al-Isra wal-Mi'raj gbogbo ẹ̀ wọ́n fi hàn ọ́n àbí torí náà àkídà ahlùsúnà wàlìjàmáà ni pé àlìjánà ti wà ọlọ́run ò ní ṣẹ̀ṣẹ̀ dá àlìjánà iná ti wà olúwa ò ní ṣẹ̀ṣẹ̀ ṣe kínní kò ní ṣẹ̀ṣẹ̀ dáná ọgbọ́dọ̀ gbà o wà á nà àlìjánata haqqun wà nàárọ̀ haqqun. ẹni ọba ní gbogbo eléyìí ìpìlẹ̀ rẹ̀ ní kíni la ilaha illa kílẹ̀ san rẹ̀ adkhalahu Allahu aljanna assurance nu ọwọ́ aljanna <laughs> adkhalahu Allahu aljanna ala ma kana min al-amal iṣẹ́ tó rí ó ṣe <laughs> má sì gbọ́ o ala ma iṣẹ́ tó rí kó ṣe kíni kó ṣe ìtumọ̀ ẹ̀ ni pé iṣẹ́ rere rẹ̀ pọ̀ o ó kéré o yóò wà àlùjánnà òun náà mo wí lẹ́ẹ̀kan ni pé n tó lè kó bọ̀ yẹ́nyẹ́ tòbí nira àlùjánnà wọ̀ òun ni walam yalbisu imanahum bi zulm àmọ́ àwọn kan bẹ wọ́n jẹ ìyà lógidì pẹ̀lú iṣẹ́ wọn tí ò dáa kọ́dà bí wọ́n padà wọ kínni òun ìtumọ̀ àlámà kánà mẹ́nàlá amẹ́lú pé bó tilẹ̀ òkú iṣẹ́ náà mọ́ ọgbẹ́ ọgbà láìláha ìlàlá ọgbà pé muhammadun abduhu warasuluhu ọgbà pé isa abduhu warasuluhu wakalimatuhu alikọ́ha ìlà mariam waruhun minnu ọgbà pé wàljanna xaqu wànaaru xaqu adikalahu lọ́hùl janna ọlọ́run mọ̀ wàljanna àlámà kánà gbogbo sẹ́ẹ̀rẹ́ bó ti lè wù kọ́ ma àbí bó ti lè wù kọ́ pọ̀ tó eléyìí ọ̀wá pé kéèyàn pé ẹ̀ kò nídìí kéèyàn ó ṣiṣẹ́ mọ́ má bẹ́ẹ̀ lọ́n kọ́ wọná sẹ́kọ́ǹdì kan yẹn bá máa ti ń jẹ́ náà ànábì gbogbo ẹ̀ lànábì sanu wa lójúwe fún wa ànábì ní náà rù kún ẹ̀rí náà tẹ́ ń pè náà ayé yìí iná wo ló gbóná jù ẹlòmí lè pè náà ayọ́nù ẹlòmí lè pè náà àwọn àwọn wẹ́dà àbí ẹlòmí lè pè náà àwọn àwọn kan bẹ́ẹ̀ kí ń pè wọ́n alágbẹ̀dẹ ẹ̀hẹ́ anabi ní gbogbo náà tẹ́ rí láyé yìí jùzú ọ̀n min sàbẹ̀yìn one over seventy náà àlìkìyàmà yìí one over seven kọ́ o one over seventy ẹ jẹ́ pé ó kù sixty nine tó fi kún èyí tó gbóná láyé o kó o tó máa ti ń jẹ́ náà àlìkìyàmà o lè dó ń bi iná <laughs> iná ẹ̀wìrì lásán kan o lè dó mẹ́rin gbélé wọn lẹ sisi náà ìmọ̀ ọlọ́mọdé àjọná o torí ẹ̀ náà lọ́lọ́run fi ń kìlọ̀ fẹ́mi àti wọ nígbà tá a lọ́pọ̀tunítì tá a wà láyé yìí ọlọ́mọdé wa ládọ́run mò tọ́ o ọlọ́mọdé wa ládọ́run mò tọ́ wàláhùnmá nínú tí a kọ́lẹ́kọ̀ọ́ ń bẹ léyìí àwọn ìṣẹ̀láhàtù kan ń bẹ àwọn àlùfáà ọ̀ ẹ̀xpẹ́tì pé ẹni tí máa ń karú tíra yìí ó ti kẹ́ àwọn kan tíra kéékèèké kan ni wọ́n fi máa lo àwọn terminologies kan tí wọ́n á ọ̀yẹ́ ah, kó ti yé irú nísìn wọn ní àkàràjáàwù àwọn méjèèjì wọn gbà wá ta làwọn méjèèjì <laughs> gbogbo ibi tó bá ti rí àkàràjáàwù àwọn afáà ti àzùmù pé lẹ́bù tiẹ̀ ti kọjá ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé buhari àti muslim ọgbọ́dọ̀ ti mọ̀ pé àkàràjáàwù ìtumọ̀ ẹ̀ ní gbégi ni buhari àti muslim níbòmíì wọn á ní u sheikhan rọwá u sheikhan àwọn afáà méjèèjì ni lọ́gbàá wa o. <laughs> ọ̀sẹ̀ àfa méjì tí wọ́n ń wí ọba jọ́rọ̀ àdìsí ju ta ni lọ alùbùkárí wà mùsùlùmí gbogbo àfa lọ́gbà bẹ́ẹ̀ àfẹni tí ń ṣe fáfá láti jọ̀hún dòní gbogbo àfa gidi lọ́gbà pé ó ti débi pé tán bá ní rọ̀wáhù àṣeyìkàn àwọn àfa méjèèjì kọ́ra kò nídìí àlàyé mọ́ bùkárí wà mùsùlùmí àwọn ẹlòmíà ní rọ̀wáhù ìmàmán àwọn ìmáàmù méjèèjì ní lọ́gbà wa o báwọn àfa gidi ti rí nù láti jọ̀hún òun náà lọ jẹ́ kí sèkò ní akarajà ògbà ah, ẹ ti gbọ́ yìí ẹ ti kà wọ́n tíra kankan tó débi gbogbo tá a bá ti rí i pé akarajà hu ìtumọ̀ ẹ̀ ni pé akarajà hu bukhari yu wa muslim rahimahumullah irú ẹ̀ náà látún wá rí ní wàláhùnmá torí tó bá ti ń di pékéwù di advance wọn ò ní máa ṣàlàyé gbà ah, ó ti mẹlẹ́yìn wàláhùnmá àwọn méjèèjì náà wọ́n tún gbà wá o ìtumọ̀ ẹ̀ ni pé bukhari àti muslim náà ni ẹ tún máa rí kánú àwọn tíra míì wọ́n lè pe rọ̀wáhu arba'a rọ̀wáhu arba'a àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n gbà wá o tí ó máa gbà wò la mẹ́rẹ̀ẹ̀rin o kò sí bukhari àti muslim náà mẹ́rẹ̀ẹ̀rin o rọ̀wáhu arba'a kò sí kíni kò sí bukhari má bá ti ní rọ̀wáhu arba'a ẹni ọba ti kéwú débi ó ti mọ̀ pé wọn àdìsí yóò sí nínú bukhari kò sí àwọn wo ní arba'a tirmidhi abu da'ud ibn majah. Mhm. anna kìí ṣe nìsáyì o anna annasáì annasáì naam rahimahumullah ọlọ́nkọ́mọ́sá kẹwọn o àwọn afa aládìísí nu. wàláhùnmá nínú tíra àwọn méjèèjì bukhari àti muslim náà hadith ẹ̀tìbáàn ẹ̀tìbáàn nínú àwọn sọ̀hábì ànábì tún gba àdìsí wàá tọ́jọ́ èyí tá a kà inna allah harrama an alaman kọ́ọ̀d kò sí alam bí ogbẹ́ni tí ọba sí ń bi tiẹ̀ níbi wọn ti ń tẹ̀ ló ti sọnù alam bẹ́ẹ̀nbẹ́ alaman kọ́ọ̀d iná lọ́ha harama ọ ọ wà ń bẹ iná lọ́ha harama ala nàárì man kọ́ọ̀la ọ wà ń bẹ iná lọ́ha harama ala nàárì man kọ́ọ̀la olùwà sí iná léèwọ̀ fún gbogbo ẹni ọba ní kíni láìláha ìlọlọ ànábìyàwó adó ń bẹ́ẹ̀ ẹni ọba ní láìlá ìlàlọ́ yẹ́bẹ̀tà gíbi dáálíkà sọ pé ń fi ń wojú re tọ́lọ́run ní o kèsì láyà láti fi ń wo oúnjẹ o yẹ́bẹ̀tà gíbi dáálíkà wájú àlọ́ eléyìí ọjọ́ ti lọ bọ́yá bẹ́ẹ̀ náà láti dìde ńgbà mí insha allahu ta'ala but ibi yìí láti fura pé ní àwọn àlùfáà máa ní láìláha ilàlọ́ mẹ́fútáhù aljanna alimami wahba bíbí nàbà rahimahullah òun lọ́sàlàyé bẹ́ẹ̀ ẹnìkan wá bá a ná àwọn tí máa fẹ́ dákẹ́ wúrú gbẹ́n ẹbẹ́ ní nǹkan báyìí gbé ẹbẹ́ ànábì ní la ilaha illallah ẹ miftahul janna la ilaha illallah ní kọ́kọ́rọ́ àlìjánná ọwọ́ àbí ìmáàmù Wahab bin Munabbih pé àfa ẹgbọ́ ṣé la ilaha illallah ní kọ́kọ́rọ́ àlìjánná ẹni bẹ́ẹ̀ ni ntọ́ fẹ́ ni pé ní wọn ọba àmà mutí wọn ọba àmà ṣe wọn ọba àmà ọgbọ́n sì wí la ìmáàmù ni naam la ilaha illallah ní miftahu aljanna ọwọ́ apẹ́yìn dàyọ́ ọmọ lónà àmì ìlọ o <laughs> ara ayita miftahan bila asnan njẹ́ o ti rìn kí sórí kọ́kọ́rọ́ kan jẹ́ ò léyìn rí torí bí anabi bá báyàn sọ̀rọ̀ ńlá káì ní gbọ́rọ̀ anabi yé o la ilaha illallah ní kíni ní kọ́kọ́rọ́ alijanna. àmọ́ ǹjẹ́ wọ́n njẹ́ o ti rìn kiri orí kọ́kọ́rọ́ kan jẹ́ ò léyìn rí. kọ́dà ẹlẹ́tíróníkì nọ́mbà rẹ̀ ń náà lẹ́yìn rẹ̀ kò sí kọ́kọ́rọ́ tí ò ní nígínní tẹ́mọ̀ tí wọ́n ń pè lẹ́yìn àwọn bíi configuration sẹ́ẹ̀rì ní lẹ́kún lè tèmi ní òfin lè sí tiẹ̀ <laughs> wọ́n lè gùn déédéé wọ́n lè jọra wọn téyín kan ọba ti bóyá yín mẹ́ta lélẹ́yìí ní tẹ́lẹ̀ yìí lọ́kàn àtààbọ̀ àbí méjì ní tí òde ó sílẹ̀kùn rẹ̀ náà nù ìmáàmù àtẹ́yìntà bimiftahin lahu asnan wọ́n bá dẹ́nu ọ̀nà àlìjánná tí kọ́kọ́rọ́ rẹ̀ lẹ́yìn fùtì halaka ọ̀ wọlé. wọ́n ìjì dàbí mẹ́fìtáhìn lẹ́sàt lẹ́hu asinan bọ́ bá mú kọ́kọ́rọ́ tẹnu ẹ̀ ti kú wa kọ́kọ́rọ́ ti ń bẹ lápò rẹ̀ oníṣìí wọ́n náà fi fi fi òkúta fọ́ ẹnu ẹ̀ ọwọ́ adélé oní ibi kọ́kọ́rọ́ mi náà ni fi bọ́ọ̀lù ẹ̀kún rẹ bóyá yóò sì kò lè sí àbí kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀yin tọ́ sí wọ́n wò kékeré ní gbàgàgbàgà ń bẹ̀ yìí gbàgàgbàgà òun náà ní ní òbí sí mọ́tò jẹ ní òbí ní sí tẹlómìn ìmáàmù wa bìnníjọ́ tó bá dálì jẹ́nà tó pé kọ́kọ́rọ́ tí ò léyìn àbẹ́ ìtẹ́yìn ẹ̀ ti kán dànù ló mú lọ́wọ́ láìláì láò tẹ́yìn ẹ̀ ti kán àti láìláì láò kan bẹ tí kìíní òdodo ni ti ń sọnù ó mú kíì lọ́wọ́ lóòótọ́ àmọ́ kíì tí ẹnu rẹ̀ ti wọ́n dànù láyé ò ní wọlé o ìmáàmù wa bá fún bẹ́ẹ̀ torí náà nínú ẹ̀rí pé láìlá léyìn eyín láìlá ìlà ọ̀nà ń pè ní májẹ̀mú ṣòrótú láìlá ara ẹ̀ ni pé láìlá ìlàlá ò gbọ́dọ̀ ní ìkíláàsù nù ọ gbọ́dọ̀ ní kíni torí tọ́lọ́hún ọ̀nà làǹdàbí wíbi pé yábìtà gí bìdálíkà wájìhálà láìlá ìlà ò ti ń ṣe tó pé torí tọ́lọ́hún nìkan ní wá kọ̀ wá nǹkan mi àwọn àfa wa kà pé àdìsí yìí wọ́n tún mú mi ta nẹ́bí sọ́ńbò mi. So wọ́n wá ka wọ́n ka wọ́n ka májẹ̀mú méje pé la ilaha illallah eyín rẹ̀ méje ni májẹ̀mú rẹ̀ mélòó méje insha allahu ta'ala ọlọ́run ràn mí létí ká bẹ̀rẹ̀ láti bẹ̀ ní dárúsù tí ń bọ̀ hadha wallahu a'lam wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. tí bẹ̀rẹ̀ bá wà kọ́ mọ́ pẹ́ torí magrebi ó jìnnà mẹ́rin naam táwọn obìnrin náà bá ní wọn lè kọ́ náà náà aleykum salaam wa rahmatulah. a naam naam naam ẹ ṣeun àfa àfa òmù máìkì lọ́wọ́ àmọ́rọ̀ ńlá la fa sọ pé ara ọ̀rọ̀ tí a bá ògbà náà la gbọ́njú bá mo yá fi ẹ fàṣájú ẹ̀dá mo yá fi fún kínní fàṣájú ẹ̀dá àfa Ni bó lọ̀rọ̀ náà ti rí ǹjọ́ bá àbí kò sí kínní àbí kò bá torí irú àwọn ọ̀rọ̀ báyìí pọ̀ irú mo wí lẹ́ẹ̀kan ni ẹlòmíì ó tún máa jẹ́ ó tún máa sí Muhammad lọ́rọ̀ tí ó bí ọlọ́run ló tí ó bí ànábì nú kò lọ láyé àtọ̀run kí lọ́lọ́run ó ní. ẹ̀ náà lélẹ́yìí eléyìí àlàyé fún anabi ó lè ó lè ó lè tọ́ ó sì lè má tọ́ ó dìpẹ́ǹdì lórí kíni lórí àníyàn ẹni owí torí pé èèyàn lè yá fìyàn mahabbatan li rasulillah sallallahu alaihi wasallam ah, tí ẹ ṣe fẹ́ tí mo ní sá ànábì ìtumọ̀ fẹ́ kí sì ni ìtumọ̀ fẹ́ anabi òní pé à ń gbọ́rọ̀ rẹ̀ à ń tẹ̀lé inú tá ànábì fẹ́ náà ni ká máa yá fìyàn ká máa mójúkó inú ẹni tí máa ṣàmójúkó fún yàn jù láyé òun là ànábì sallallahu alaihi wasallam bàbá ìpè ntẹ̀yàn nílà níyàn nù mọ̀ yá fèrè fásáájú ẹ̀dá kò burú sotiye àmọ́ báyìí pé èèyàn èèyàn ń wí ń wí bí ìgbà tó pé ní kò sí yàtọ̀ láàrin ọlọ́run àtàsáájú ẹ̀dá hmm? èyí ò burú o ọlọ́run ju ànábì lọ ní jújù lọ tó pọ̀ sọlọ́lọ́hu aleyhi ọ̀sẹ̀lọ̀ àmọ́ kìí ṣe gbogbo nǹkan náà láàmú condemn ẹ mo ti wí mo ti kìlọ̀ fún wa rí pé ká máa sọ́ra láti máa sáré kọ̀ndẹ́mù nǹkan ká tó wádìí rẹ̀ òun là nẹ́bi sọ̀rọ̀ sọ́la ńgbà tá nẹ́bi dé àwọn kan ní ẹnìkan ní òun ní kíní kan tó ń máa <laughs> wí o bá kéke bá tá yẹn nísìnyí wọn bá ti bá yọ lọ ni ànẹ́bi òkè ìwọ́dún wí nǹkan ànẹ́bi ní ah, àríbú àdáyà wá wí kí n gbọ́ kí lọ́ọ́ máa wí làbá sàbẹ̀ rọ́kọ́ màdàm takùn bí n tọ́ bá ń rí ọba ti ní <laughs> ṣeríkù nú kọ́ láì fi ẹ̀kọ́ tá a nẹ́bi kọ́ wa ni sallallahu alaihi wasallam torí náà ẹ̀bẹ́yìn ò ti jẹ́ nu wallahu ta'ala alam náà ta lẹ́lẹ́ kejì náà. gbẹ́gẹ́ hmm. ni <laughs> tó ní ṣe mọ̀lúdì. Hmm. al-ibaha. <laughs> ọ̀dà ara bí táwọn bídé àti ma dákẹ́ wúrú máa yàn lójú nù o torí kọ́ídà ń bẹ nù sùúrù lóòótọ́ o àmọ́ kọ́ídà ń wí <laughs> kí la pè é sẹ́mẹ́ntì jẹ́ kọ́ídà a principle kí ni ma fa kọ́ídà òun ni pé sẹ́ẹ̀dì tá a fi rojọ́ afẹ́ wá sí kínní ẹ́ arara sopọ̀ mọ́ a sentence. òun lẹni tí ọba wa mọ kínní wọ́n ti àwọn àlùfáà ti ru ẹjọ́ pọ̀ wọ́n ti sọ nǹkan tó pọ̀ wá ní àkó gbogbo rẹ̀ sábẹ́ kọ́ìdà yìí kò ní mọ ntọ́ wọnú kọ́ìdà yìí kò ní mọ ntí ọ̀wọ́ irú ẹ̀ ní especially irú kọ́ìdà yìí kọ́dà ń lẹ́lòmíì fi ń legalize bídíà igbe àwọn àfọ̀ oní <laughs> báwo ni òṣùlù bá tẹ̀ ní bídẹ́ àdá ànẹ́bí ní kó lò bídẹ́ àdọ̀lá láta lọ́tẹ̀lé ńlá fà ó ní òṣùlù àtànẹ́bí tọ́lá kọ̀ọ̀kan nu o <laughs> bọ́lá kọ́ wí ìhùn fún ọ ní ẹ̀kọ́ gbé wá ọ̀rọ̀ òṣùlù kọ́ mẹ́ta kí orú máa lójú kí lọ lọ́hùn wí kí là ànẹ́bí wí sọlá ọ̀sọlá ànẹ́bí ní kó lò bídẹ́ àti dọ̀lá àlà àwọn àfọ̀ ní òṣùlù ọ̀jẹ̀ wá wí tó ń wí al aslu ìbejì ni kọ́ìdà yìí ó ku táyà àbí kẹ́hìndé rẹ̀ wọ́n ní al-aslu fil ibadat al-hadr al-aslu fil ibadati al-hadr ẹni gbogbo ẹni tí wọ́n bá sọ̀rọ̀ kọ́ìdà ìkọlọ̀ kàtírà al-qawaid al-fiqhiyya gbogbo ìtọ́ bá ní kọ́kà kò sí controversy ń bẹ̀ bọ̀tí tá a pè ń principle gẹ́gẹ́ bí sheikh zen wípé àkàràjà wọ́n expect ẹ̀yin tẹ́ máa sọ̀rọ̀ kọ̀wáìdù sùlíyà àbí kọ̀wáìdù fìkíyà pé ẹ ti kọjá àìsèmọ́ <laughs> àìsèmọ́ rojọ́ kẹ́ ẹ tó gbọ́ ní tà ń wíyé kọ́ìdà yìí méjì ni ìbejì ni wọ́n àfi kéèyàn ó to méjèèjì pọ̀ ni ó tó gbọ́ ní tí wọ́n ń wí nínú bí tẹ́ẹ̀tì rálàyé rẹ̀ òun ni tíra limamu shatibi rahimahullah kitaabuhu lẹ́ẹ̀tisọ́m àti tíra rẹ̀ kejì almuwafakot àbí tíra limamu kọ́ráfi tó pè ní alfuruq àwọn méjì tí mo dákọ̀ yá àfa Málìkì ni wọ́n ọ̀rọ̀ pé wọ́n lọ gbé àfa kan wá <laughs> láti àgbàfa Málìkìyà ni Ṣáàtìbí àgbàfa Málìkìyà ni kíni Al-Qarafi. àwọn àlùfáà wo gbogbo ohun tí a máa ṣe láyé àwọn àwòpọ̀nà méjì náà ló pín sí pé èyí tẹ́lẹ̀ yọ wà lónìí tá pé ẹ dákun mo ṣe nǹkan báyìí ẹ dákun kí ni ìdájọ́ rẹ̀ haramu ni. Eh, ọtún wa lọ́la eléyìí àwọn ah, yìí wọ́n ṣe haramu eléyìí tún wa lọ́tún láwọn halali lélẹ́yìn pé ah, ẹja wà nkankan tá a fi ṣe kíni tí ó yanjú ẹ pé èyí tó bá ti rí báyìí o báyìí nìdájọ́ ẹ àti gbogbo ntọ́ bá jọ wọn wá pín gbogbo ntáwọn èèyàn máa wá béèrè wọn bá pín sí kíni wọn pín sọ́nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ òun ni tí ò lẹ́sìn nù ntí èyí ò fi ṣe kíni tí èyí pé wọ́n fẹ́ fi sin lọ́hùn àláàdá ọ̀fẹ́ jẹun <laughs> ọ̀fẹ́ lọ rajà ọ̀fẹ́ alimuamalat alaadat wọ́n ní nǹkan méjì náà lẹ̀ dáńsẹ́ láyé tọ́ba ti yẹ lẹ́yìn eléyìí ìbáàdà ló tún kù ẹ̀ wá já gbé kọ́ńdà ńláńlá méjì kalẹ̀ kọ́ńdà alákọ̀ọ́kọ́ máa wúlò fún kínní alẹ́ ìbáàdà kọ́ńdà ẹlẹ́ẹ̀kejì ó wúlò fún kínní al'adatu wal mu'amalat n táwọn àfọwọ́ ní òṣùlù sẹ́nu o kọ́ńdà alákọ̀ọ́kọ́ ni al'aslu fili ibadati alḥaduru àbí atahrimu alḥaduru túmọ̀ yìí náà ní kíni atahrim pé ẹ̀rí gbogbo tí ń bá ń jẹ́ bàdà o al'aslu ìpìlẹ̀ rẹ̀ ni pé má ṣe èèwọ̀ títí tó fi rẹ́ẹ̀rí pé má ṣe amẹ́rí ntí èyí ń náà tún kìlọ̀ fáwọn kan tí wọ́n ń ṣàṣejù tọ́ba gbọ́rú kọ́ ìdá yé irú àwọn ọmọ ọ̀sẹ̀ tí ń kó kún mọ́ bá ìyá rẹ̀ wọ́n máa lé àwọn súnà yín náà ní wí báwọn fi síbi jẹun ọ̀dọ́mọ náà gbọ́rú àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ báwọn èyí ó ti gbọ́ yé ń bi yìí àwọn afáwa gbé kọ́ kejì kalẹ̀ pé ẹ̀rín tí ọba ti lọ́wọ́ ọba dànù al-aslu fil gbogbo nǹkan o àwọn tí ń jẹ́ ọgbọ́ yé pé torí àwọn náà wọ́n ní kọ́ ìdá ìbàdàtì yìí wọ́n sì wá tún pé àṣìyá ó tó kó kíni inú ó tó kó bàdà àwọn òwú báwọn àmọ́ wọ́n expect kí level rí ó ti tó kó o ti mọ̀ pé a ní kọ́ ìdá míì tí ń ṣe kíni tí ń regulate ìbàdà kó tó kín léyìí àmọ́ nígbà tí èèyàn kí ó débẹ̀ tó ẹgbẹ́ nu ẹyọ kan tó kàn sáré jíròrò nu tíra ní ní ọba máa wíran ràn ó torí pé kò rújú kò rújú lọ́dọ̀ àwọn àfa kọ́ ìdá méjì wọ́n gbé kalẹ̀ wọ́n rò ó gbogbo ń tà ṣe o inú kọ́ jẹ́ bàádà o àbíkọ́ mọ́ ni a ẹ mẹ́jà nira wa la o ẹ̀rí gbogbo ń tí ì bá ṣe bàádà kò nídìí kọ́ wẹ́ẹ̀rí pé ẹ̀rí tí ì fi ń ṣe ni títí tó fi rẹ́ẹ̀rí pé má ṣe n táwọn ń wínú ọ̀rẹ́ sìn ẹ́ àbí ọ̀gbọ́dọ̀ ṣe títí tó fi rẹ́ẹ̀rí pé ṣe n ti ń jẹ́ sínú àmẹ́rí ọ̀rọ̀ ẹ̀mẹ́jà nira wa la o ìní nira táwọn kan fà fúnra wọn lónìí má fi síbi ṣe kínní má fi kínní jẹun má fi síbi robẹ̀ kankan gbọ́rọ̀ ránranrun n táwọn afáfẹ́ avoid nù pé n tí ìbá ti jẹ kọ́rọ̀ bá dà ní o al-aslu fiha al-ibaha permissible olúwa yọ̀ǹda títí tẹ́ẹ̀ fi rẹ́ẹ̀rí pé a àìsèlè èyí ò nìkan lẹ́kàn wá yọ kó ń bẹ́ẹ̀ èyí ò ní kalẹ́ kan sí kínní lápèjúwe nísìnyí ẹ wo bí mi ti wẹ̀ wíyì nísìnyí bàbá dé ìlú mi bẹ́ẹ̀ àwọn oníran tí wọ́n báyìí <laughs> àbí tọ̀ bẹ́ẹ̀ bá dé lẹ̀ ibo pọ̀yọ́tọ̀ ní táwọn ọ̀ràn àwa ń wa gbádá àwọn wọ ọ̀kan wọ́n tún dé fìlà báyìí sí àbí tọ̀ àwọn kan wọ kẹ̀m̀bẹ̀ àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ bá tún jáde kó nàìjíríà yọ ọmọ rí ká máa wẹ́rí pé mbọ̀lẹ̀ nàìjíríà rí kẹ́ máa wá gbára. wọ́n ti mọ̀ pé ntí ọmọ ti ń wí nù ntáwọn àfáà ń wí nù pé ṣé kìí ṣe ìbáadá <laughs> máa gbé tó rí ọwọ́ èyí tọ́lọ́wọ̀n bá fẹ́ kọ́ ọwọ́ yọ wàá sọ fún ọ <laughs> igbe mọ́wọ́ ìjọ tayọ kínni kò kó sẹ̀rẹ̀ hẹ́ẹ̀ àmọ́ máa wọ̀ ọ́ lọ náà oúnjẹ máa jẹ lọ́nà má wẹ́ rí kéèyàn jẹ túwó má wẹ́ rí kéèyàn jámàlà àmì tí ọ̀fẹ́ ọjẹ òun náà wàá sọ fún ọ pé ọ̀gbọ̀rọ̀ jẹlé yìí o but ọ̀rọ̀ ẹ̀sìn opposite ni ọ gbọ́dọ̀ hun náfìlà kan gbé náfìlà òru òní títí tó fi rí i pé ànábì ní àyànwó ẹ n táwọn ń wí nù ọ al aslu fil ibadati al hadar ìyókù wọn wá kó sábẹ́ kí ni àṣìyá àṣìyá tí wọ́n ń gbé ń bẹ̀rù kì í ṣe gbogbo nǹkan ó dàbí àyà kùránì ni àwọn ti advance inú kéwù ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ nígbà tó lọ́wọ́ ní tudammiru kulla shay'in àbí àyà kùránì kan nu pé gbogbo nǹkan ní ṣe kí ni gbogbo nǹkan ní destroy àyà yìí náà tún wá lé àfihàn kankan ẹgbẹ́ ti ní gbogbo ẹ̀ ló ti destroy level mi lè yé bọ̀tí tá a fẹ́ ká gbọ́yé ń bì ní pé gbogbo ẹni tí ọba máa fi usulul fíkì torí èmi ọ̀mọ̀ gbà tí ó tún di pé usulul fíkì ní kọ́là Allahu kọ́là rasulu àmọ́ wọ́n tí ọba mọ̀rú eléyìí tí mo wí mọ́ òlẹ̀jẹ̀ wọn dààmú rẹ̀ gbá ah, ẹ dákun ẹ dákun èmi ọ̀mọ̀ ìtẹ́ wí hùn àmọ́ kí lọ́lọ́run wí <laughs> kí sì ní kíni kí lànà bì wí ẹ̀rí àfọ́ ní usulul ká àfọ́ ní èmi òkè ó débẹ̀ so àmọ́ bó ti rí nu o pé kọ́ lọ ka almuwafakot tí imáàmù ṣáàtìbí kọ́ lọ ka alẹ́tìsọ́m ṣáàtìbí náà ló ṣe kọ́ lọ ka kí ló kọ ẹ̀kẹta tí mo dákọ̀ fún yín ti alfuruq lilqarafi àti gbogbo àwọn tíra imma kọ̀wáìdù sùlíyà ni àbí kọ̀wáìdùn fiqhiya wallahu ta'ala alam ọjọ́ ti lọ sáwọn obìnrin ò ní bèrè ẹ̀yin méjì tọ́ ẹ̀ one two now naam naam ẹ̀yin méjì tó kù náà. Hmm. Hmm. tọyọ imani naam ǹjẹ́ ìkúnlẹ̀ ọyọ imani wàlámúyálìbèsú imanahum bẹ̀dọ̀lù kí la ní yọ imani oníkíni aṣèrùkù ìmú nǹkan mi pọ̀ mọ́ lọ́hùn ìmú ẹ̀tọ́ lọ́hùn ká fi ìwà ma kíra ẹni à ń kúnlẹ̀ àbá àti ẹni náà gbalaja ẹ̀ ń pa àwọn kan tún wọn dọ̀bálẹ̀ ni àbí àti gbogbo orúurun kíkí ni àkọ́kọ́ tí dáwùtò sí ń bẹ̀ ni pé èèwọ̀ ni kódà torí pé ànábì wọn bí ànábì bẹ́ẹ̀ sọlọ sọ̀rọ̀ pé téèyàn lè kíyàn báyìí ànábì ni láà láà ànábì tún mẹ́ẹ̀ ní pọ́lọ́wọ́n ọ̀fẹ́ bí ànábì bá ti ní kíni láà ọlọ́run ò sí kíni ọlọ́run ọwọ́ akùnkàn míì táwọn kan ṣẹ̀ṣẹ̀ ń fà òun ni pé ǹjẹ́ èyí òun nìkan ó tún máa pé èèyàn ń sin ẹni ó kúnlẹ̀ fún mo ti yé lẹ́bù eléyìí òun ni kìláàfù ń bẹ láàrin àwọn onímọ̀ àrírò àwọn onímọ̀ tí wọ́n ní bẹ́ẹ̀ ni torí pé ibi tó fi kúnlẹ̀ náà ló fi sin lọ́hùn náà bọ́ọ̀ tẹ̀sẹ̀ yanu wí òun sin eléyìí náà nù. No ara àwọn onímọ̀ tó wí bẹ́ẹ̀ o ká má tanra wa o lọ́dọ̀ọ́rọ́ àwọn onímọ̀ báyìí yọ yọ ìmánì o torí ṣíríkù náà nù torí kínú àwa ara àwọn onímọ̀ pẹ̀lú ẹ̀rí àwọn ni kò dáa àmọ́ kò dépò kínni kò dépò ṣíríkù wọ́n ní nítorí kínni. Abu Musa al-Ash'ari radiyallahu anhu olóhùn lọ ìlú àwọn aroman walfurs òun rí bí wọ́n ti máa kí àwọn àwọn kíni àwọn ọlọ́lá wọn ọwọ́ adé ògbé kí làwọn eléyìí lẹ́gbẹ̀ẹ́ ànábì bá ànábì ti yọ dé Abu fi sùjádà lé ni ọba sùjádà bá ànábì nígbà tí téèyàn ń kírun ah mahada nbolo ti rí eléyìí ah ibi tí mo lọ bí wọ́n ti máa kí àwọn kíni àwọn olórí wọn nù máa wò pé kí ni lẹ́gbẹ̀ẹ́ ìwà anabi sọ̀rọ̀ sọ́la anabi ni ma ṣe bẹ́ẹ̀ njọ́ òun ni àdìsí law kuntu eh, amuru ahadan liyasjuda li ahadin la amartu al-mar'ata an tasjuda li zawjiha bọ̀tí táwọn afáfẹ́ ló ń bẹ̀ wọn ni pé anabi òpè káàbù musa wa tún kálímà ṣàádà ṣe pé o ti di kèfèrí o àmójọ́ ọmọ pé kò dáa sẹ́rí pé ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ni kò sóńfẹ́ nínú àwọn àfa ní parties méjèèjì so èyí tí ọ̀dà púpọ̀ òun ni pé ìtò ní ní pírọ́blẹ́mù lọ́nà méjèèjì máwùlẹ̀ kúnlẹ̀ máwùlẹ̀ dọ̀bálẹ̀ fẹ́nìkan àti ẹsẹ̀ ní àtọ́dé síríkù ní o ti fọ́ra rẹ̀ máa yọ rẹ̀ yányányá kó ń bẹ́ èyí ń lọ da torí pé bàbá ní kìláàfù ń bẹ kò sí kìláàfù lálùkìyàmọ́ o ayé ni kìláàfù tọ́ba dọ̀wọ́ ọ̀kan náà ni ọ̀kan náà ni ọlọ́run ó pé ọ̀nà ni kò sì ṣe padà wáyé mọ́ ọlọ́run kó ṣàánú wa no last question náà nìyẹn. Hmm? Hmm. Hmm. sínú sínú èwo ní sínú bí àwọn kan tí wọ́n láwọn ń ké kurani hmm. ṣerú eléyìí ṣerú eléyìí ni ṣẹ́ẹ́dì máa rú ẹ̀jẹ̀ ń wí ẹ̀ẹ́kan rẹ lómi ọkàn máa kàn ní wọ́n. yóò sì yóò sì máa <laughs> kọ́lá yóò tún máa náwó gbé ẹmú mi wá ẹmú mi wá gbé torí pé bóyá lórí owó ni ètò yẹn bá kà ní níwọ̀n èèfún sẹ́rù yìí hùn sẹ́rù yìí hùn ń bọ̀ ọlọ́run ọjà àjùjọ mẹ́jọ lọ inṣàlá gbogbo àwọn tó wà ń jókòó yìí náà fẹ́ béèrè béèrè ó ti tó wà wọn náà a lè béèrè gbogbo ẹ̀ tán lónìí ṣẹ́gbọ́ ẹ̀ tọ́ba ìpẹ́rù yìí hùn ni téèyàn ò pé àràfi kankan jáde kò kéwu o kàlámùlọ́ọ̀yì harfun wa sawt báwọn afa ti describe ọ̀rọ̀ ọlọ́nu kàlámùlọ́ọ̀yì harfun wa sawt nǹkan méjì ní constitute tá à ń pè lọ́rọ̀ ọlọ́run harfun harafi wa sawtun kí kí sound yọ jáde kí hawọ yàtọ̀ sí xa kọ́ yàtọ̀ sí an kọ́ yàtọ̀ sí a n ti jọrọ ọlọ́run o àmì ẹ̀ ń kún bí oyin wọ́n ní ọ̀hún tí ọba àmọ́ kì í wá ṣe dandan ni pé àfikẹ́ni kejì rẹ̀ ọgbọ́ sẹ́ńsà ọ̀sà ti fòfìlì méjèèjì ọ̀hún harufun wa sawt ń pe arafi sọ́ọ̀tù sì ń jáde kọ́dà bóyá pé òun nìkan náà ní ń gbọ́ nǹkan ẹ̀ kò sí nǹkan kan àmẹ́yìn ọ̀gbọ́dọ̀ má yanu kókó òun kéwu o kò ké nǹkan o. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه